káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọ̀làmídé ọ̀làsànlẹ̀ lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìdùnnú ló máa ń jẹ́ fún ìlú mọ̀ọ́ká òṣèré adédìméjì latif nígbàkúgbà tí àwọn olólùfẹ́ rẹ̀ bá pè sí òde àríyá ó ní wọn kò kí ń kùnú láti sọ fún òun wípé kí òun ṣe bí òun ṣe ṣe nínú eré àgbéléwò àyìnlá bí òun ṣe kọrin àti bí òun ṣe dá àwọn èèyàn lárayá latif ló fi fọ́nrán náà sí orí ìtàkùn ayélujára rẹ̀ ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀ ẹ̀gẹ̀gẹ̀ ọkàn rẹ̀ lé láyé wọ́n máa ń gbé ẹ̀gẹ̀gẹ̀ ọkàn lé láyé wọ́n bá rọ́mọ tuntun àgbà yíyọ bóyá wọ́n bá rọ́mọ tuntun àgbà yíyọ àyìnlá bá dà lọ́wọ́ àyìnlá bá dà lọ́wọ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ẹ̀rín lẹ́kìtì ni ọ̀pọ̀ àwọn olólùfẹ́ Bídèmí Kòsọ́kọ́ ń rin látàrí fọ́nrán fídíò kan èyí tí ó fi sórí ìtàkùn ayélujára rẹ̀ Bídèmí Kòsọ́kọ́ ló fi fọ́nrán fídíò TikTok kan sí orí ayélujára rẹ̀ tí fọ́nrán náà sì ju ìṣẹ́jú péréte lọ láti mú inú àwọn olólùfẹ́ rẹ̀ dùn lẹ́yìn tí òun pẹ̀lú wà nínú àwọn tó ń lé kètéńté nínú ìtàkùn TikTok ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀. ọ̀rẹ́ wa já mi sí lálẹ́ àná wípé tó bá ti di next week ó pé ọ̀rẹ́ mi ọ̀rẹ́ òun fẹ́ẹ́ proof okay kí ni tó máa ń ṣe yẹn tó máa ń ṣe yes yes yes tó fẹ́ postpone mi tó fẹ́ ṣe ó ló fẹ́ fún mi lórúkọ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ọ̀pọ̀ àwọn èèyàn pàápàá àwọn òṣèré ni wọ́n ti ń kí gbajúmọ̀ òṣèré yinka Kọ́dù ikú ayẹyẹ ọjọ́ ìbí tí àwọn mìíràn sì fi àwòrán bàbá náà sí orí ìtàkùn ayélujára wọn láti kí bàbá náà kú oríire náà wípé ẹ̀mí yín àṣẹ ọ̀pọ̀ rẹ̀ láyé nínú owó ọlá àti àìkú baálé ọrọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlú mọ̀ọ́ká tó chukwu oge chukwu ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi èròǹgbà rẹ̀ hàn wípé ọ̀pọ̀ nínú àwọn tí ó jẹ́ olójú àánú ni ojú àánú wọn kì í ṣe òtítọ́ wípé ẹ̀tàn òun ló pọ̀jù nínú ojú àánú wọn ṣùgbọ́n àwọn ènìyàn tó jẹ́ wípé ọ̀dájú àti aláìláàánú wípé ọ̀pọ̀ wọn ni ó jẹ́ olótìtọ́ àti ẹni tí wọ́n ń pè ní asọ̀rọ̀máyẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún ìlú mọ̀ká Tóyìn Abraham nígbà tí orí Salamot Àṣàfà tí gbogbo ayé mọ̀ sí small mummy tó wáyé ẹ sí ní ọjọ́ ìbí rẹ̀ bẹ́ẹ̀ ló bú sẹ́rin ayọ̀ nígbà tí ọmọ náà bẹ̀rẹ̀ sí ní kì tó sì ń súre fún wípé àṣeyí ṣàmọ̀dún o ẹ ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé nínú ọlá owó àìkú baálé ọ̀rọ̀ lẹ́yìn èyí ni ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ náà tún kí a ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé ní karùn-ún gbajúgbajà oníṣòwò ọlákúnlé churchill ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi fọ́nrán fídíò bí òun àtìyàwó rẹ̀ ṣe gbé ọmọ wọn wọlé ní ọjọ́ ìsinmi èyí tí ó kọjá sí orí ìtàkùn ayélujára rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ sì ń kí wípé ọmọ náà dàgbà á dògbò bẹ́ẹ̀ á lọ́wọ́ rẹ̀ lẹ́yìn o ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúmọ̀ olórin Simi ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi ọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn èèyàn wípé kí àwọn èèyàn má máa pe òun nígbà tí wọ́n bá nílò ìrànlọ́wọ́ òun nìkan ó ní kí wọ́n máa pe òun lẹ́ẹ̀kọ̀kan láti béèrè bóyá òun nílò ìrànlọ́wọ́ wọn àbí òun kò nílò rẹ̀ èyí ló mú kí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ bú sẹ́rìn táwọn náà sì fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí padà wípé nígbà táwa bá pè ọ́ nígbà táwa bá nílò ìrànlọ́wọ́ rẹ̀ kí wọn náà pè ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ àwọn ìlú mọ̀ọ́ká méjèèjì yẹn Tuface Idibia àti Annie Idibia ń fi ojoojúmọ́ digbọ́n mi sí omi òtó bí wọ́n ṣe ń dẹ́kun àti paná ọ̀rọ̀ náà ló tún gba bòmí ìkẹ́ná sí Wisdom Macaulay ẹ̀gbọ́n Annie Idibia ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti dá àbúrò Tuface Idibia lóhùn wípé ìyá àwọn kì í ṣe àjẹ́ o wípé torí wípé ìyá àwọn wá ń gbé lọ́dọ̀ yín ìyẹn ò ní kẹ́ ẹ wá máa ṣe báṣubàṣu eléyìí ló mú kí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ wọn náà fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí padà wípé ẹ̀yin náà ẹ lọ gba ilé fún ìyá yín kẹ́ mú ìyá yín kúrò níbẹ̀ pé k kò lẹ́tọ̀ọ́ kí ìyá ìyàwó máa gbé pẹ̀lú ọkọ àti ìyàwó ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìkan lára àwọn olùkópa Big Brother Naija tọdún yìí ìyẹn Maria tí ó wà lára àwọn tí wọ́n ti lé lọ sílé padà ní àwọn olólùfẹ́ rẹ̀ fún ní ẹ̀bùn gidigidi lọ́lọ́kan òjọ̀kan nítorí ìfẹ́ tí wọ́n ní sí pàápàá jùlọ nígbà tí ó wà nínú ilé náà ó máa ń dá àwọn èèyàn lọ́rùn ní gbogbo ìgbà láti rí Maria nínú ilé ṣùgbọ́n láti ìgbà tó ti lọ ní àwọn kan ti ń ṣàárò rẹ̀ tí wọ́n sì fi oríṣiríṣi ẹ̀bùn ránṣẹ́ sí Maria ló fi fọ́nrán ibi tí gbogbo ẹ̀bùn náà wà fi sí orí ìtàkùn ayélujára rẹ̀ fún àwọn ènìyàn láti rí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlúmọ̀ọ́ká òṣèré Bùkúnmi Olúwaṣínà ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ fún àwọn ènìyàn wípé ọ̀pọ̀ èèyàn ni wọ́n máa ń gba àwọn èèyàn nímọ̀ràn lórí ìgbéyàwó wọn lórí ìtàkùn ayélujára wípé àwọn gangan níṣòro èyí tí ó pọ̀ jù tí wọn kò sì mọ bí wọ́n ṣe máa yanjú ẹ̀ ó ní ṣùgbọ́n lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni wọ́n máa ń di agbaniníyànjú ìsọnù wọ́n máa ń fún àwọn èèyàn nímọ̀ràn tí àwọn fúnra wọn tí wọn kò lè múlò ó wá gba àwọn èèyàn tirẹ̀ níyànjú wípé kí wọ́n má gba ìmọ̀ràn ẹnikẹ́ni wípé nígbàkúgbà tí w àwọn bá ní ìṣòro kan àbí ẹ̀kejì tí wọ́n ń dojúkọ ó ní kí wọ́n ké pe ọlọ́run pọ́lọ́run sì máa dá wọn lóhùn ṣùgbọ́n kí wọ́n má ṣe fi ọ̀rọ̀ wọn sórí ìtàkùn ayélujára kò báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọlámídé ọlásànlẹ̀ lórúkọ tèmi ó dàbọ̀.